ẹni tí ó mọ̀ wá ní ti mọ̀ ìyẹn túmọ̀ sí ẹni tí ó mọ̀ wá ẹni tí ó mọ̀ wá tí a bá fẹ́ wí ní èdè lárúbáwá a ó sọ pé áàlìmú ń bìnà áàlìmú ń bìnà àwọn ìròyìn tá a wá kà sílẹ̀ yìí wípé ẹni tí ẹni tí àdìtú àti ìkọ̀kọ̀ wà ní ọ̀dọ̀ rẹ̀ ẹni tí ó ní ìmọ̀ ìkọ̀kọ̀ olùmọ̀ ìkọ̀kọ̀ ẹni tí ó mọ̀ wá ẹni tí ó mọ̀ wá kò sí ẹni tí àwọn ìròyìn tó rẹwà wọ̀nyí wà ní ọ̀dọ̀ rẹ̀ àyàfi Allah subhanahu wa ta'ala. nínú súra al-An'am Allah sọ pé wà ń dàhú mọ̀fáàtì wùlẹ̀gọ́ ìdì láyá alámùhá ìláhú wàyá alámù máa fi lìbárì wà lìbáhàr wà máa tẹ́sùkútù mi ń wára kọ̀tín ìláyà alámùhá wàlá hábà tí ń fi lòlùmọ́ tilẹ̀ àríbì wàlá rọ́síbín wàlá yábìsín illa fi kitabim mubin ìtumọ̀ ọ̀dọ̀ rẹ̀ sì ni ọ̀dọ̀ rẹ̀ sì ni àwọn kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ wà kò sí ẹni tó nímọ̀ rẹ̀ àfi òun ó nímọ̀ ohun tí ń bẹ nínú ilẹ̀ àti odò ewé kan kò sì ní jábọ́ àfi kí ó nímọ̀ rẹ̀ kò sì sí kóró èso kan nínú òkùnkùn inú ilẹ̀ kò sí ohun tútù tàbí gbígbẹ kan àfi kí ó wà nínú àkọsílẹ̀ tó yanjú ìyẹn fi hàn wípé Allah subhanahu wa ta'ala òun ni wọ́n ń ròyìn tí wọ́n fi pè ní olódù ní ti màrè tó túmọ̀ sí ẹni tí ó mọ̀ wá ẹni tí ó mọ̀ wá Súra Al-Mulk, Quran 67, Aya 14, Allah sọ pé, Ala ya'lamu man khalaqa wa huwa al-latifu al-khabir. Ṣé Allah kò mọ ẹni tí ó ṣẹ̀dá ni? Ṣé Allah kò mọ ẹni tí ó ṣẹ̀dá ni? Òun sì ni aláàánú alámọ̀tàn. Ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ṣé kò ní mọ̀ àwọn tí ó dá ni ṣé kò ní mọ̀ nípa wa ni adásí pé àyà yìí ó kó mọ̀ ó sì kó mọ̀ ó kó sínú fún wa ó kó mọ̀ ìmọ̀ ṣé aláwọ̀ kò mọ̀ ó tún kó mọ̀ sínú mọ́níkàlákọ̀ ẹni tí aláwọ̀ dá so adásí pé màárì ó tún jẹ́ ìròyìn tí ó ń bẹ fún Allah subhanahu wa ta'ala nítorí náà kìí ṣe ẹ̀ṣẹ̀ nígbà tí mùsùlùmí bá pe Allah ní elédùmarè gẹ́gẹ́ bí kò ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ nígbà ó bá pe Allah ní àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run kò sí ẹni tí a lè fi jíjẹ́ àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ròyìn bí ó ṣe Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni kò ṣe sí ẹni tí a lè fi ìmọ̀ odù odù ìmọ̀ ìkọ̀kọ̀ ròyìn bí ó ṣe Allah kò sì sí ẹni tí a lè fi ìmọ̀ nípa ẹ̀dá ròyìn bí kò ṣe àlọ́ọ̀ kò sì sí ẹni tí a lè fi mímọ̀ ẹ̀dá bí aláwo ṣe yàwòrán ẹnì kọ̀ọ̀kan wáyé kò sí ẹni tí a lè fi ròyìn rẹ̀ bí kò ṣe àlọ́ọ̀ nípa bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé àlọ́ọ̀ ni Yorùbá ń pè ní Elédùmarè Olódùmarè tí àjẹkúrú rẹ̀ sì jẹ́ Èdùmarè. ìyẹn jẹ abala àkọ́kọ́ nínú àlàyé ọ̀rọ̀ mi abala kejì tí mo tún fẹ́ ṣe ní ni mọfọ́lọ́jì Odùduwà mọfọ́lọ́jì Odùduwà ohun tó fi di dandan kí n ṣe àlàyé eléyìí ẹ gbọ́ odù nínú òun náà ẹni tí Yorùbá sì ń pè ní wọ́n gbà pé ẹnìkan tó wá sí ilé ayé ni òkè ṣé òun náà tó wá jẹ́ ẹni tó nímọ̀ ìkọ̀kọ̀ ni ẹ máa bá mi ká lọ. ní àkọ́kọ́ náà mọfọ́lọ́jì ọ̀rọ̀ tí à ń pè ní Odùduwà òun ni mo fẹ́ fi hàn wáyìí tó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ẹ wo mọ́fọ́lọ́jì ọ̀rọ̀ tí a pè ní Odùduwà odù aròpọ̀ mọ́ di aròpọ̀ mọ́ ìwà odù aròpọ̀ mọ́ di aròpọ̀ mọ́ ìwà ó wá fún wa ní Odùduwà Odùduwà ìyẹn jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ẹ ká lọ síbi ìgbésẹ̀ ìkejì. ìgbésẹ̀ kejì rèé o tó jẹ́ mọ́fọ́lọ́jì fún Odùduwà a rí odù a rò pọ̀ mọ́ nínú àkámá di a rò pọ̀ mọ́ ìwà àròpọ̀ di àti ìwà ló di dìwà dìwà yìí ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ajẹmóhùn tẹ́ ń pè ní phonological processing phonological process òun ló ṣẹlẹ̀ sí tí dìwà tó fi di duwa redu òkè odu àròpọ̀ mọ́ di. aròpọ̀ mọ́ ìwà so di àti ìwà ló di diwa ok dìwà yìí o ní ìṣẹ̀lẹ̀ ajẹmóhùn ló wáyé lórí rẹ̀ ló fi wá di duwà so tábá wá ro odù ta pọ̀ mọ́ yọ wa wá odu odù duwà. oduduwa Odùduwà yóò di redo redo ok so Odùduwà yìí ọ wà ní ẹ̀dà ó ní alternant ẹ̀dà rẹ̀. ẹ̀dá rẹ̀ ní ohun tí mo sọ ni pé Odùduwà ó ní alternant láti rí Odùduwà òun náà ni Oòduwà Oòduwà rédòrédò òun náà tún ni Odùduà Odùduà. Odùduwà òun náà ni Oòduwà Oòduwà òun náà ni Odùduà Odùduà òun náà ni Oòduà Oòduà ìyẹn ni pé yálà a pè ní Odùduwà tàbí a pè ní Oòduwà tàbí a pè ní Odùduà tàbí a pè ní Oòduà. nǹkan kan náà ni a sì ń wí lẹ́nu. tọ́ mọ́fọ́lọ́jì ẹ̀ nìyẹn kí wá ni ìtumọ̀ Odùduwà ìtumọ̀ Odùduwà ni ẹni tí Allah ó fi àdìtú àti ìkọ̀kọ̀ ta ní ọrẹ púpọ̀ púpọ̀ tó sì fi rán ní iṣẹ́ sí àwọn ènìyàn tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ pé sísọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ jáde láti ẹnu rẹ̀ fi di ìwà ìṣe àti àṣà rẹ̀. ìtumọ̀ Odùduwà ni ẹni tí Allah subhanahu wa ta'ala tó fi àdìtú àti ìkọ̀kọ̀ ta ní ọrẹ púpọ̀ púpọ̀ tó sì fi rán ní iṣẹ́

tó sì fi rán ní iṣẹ́ sí àwọn ènìyàn tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ pé sísọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ jáde láti ẹnu rẹ̀ fi di ìwà ìṣe àti àṣà rẹ̀ irú ọ̀rẹ́ àdìtú àti ìkọ̀kọ̀ yìí ni àwa mùsùlùmí ń pè ní ànùbúwà ànùbúwà wáyù wàrìsàlà wáyù wàrìsàlà a sì lè sọ pé ànùbú wà wàrìsálà wàrìsálà ànùbú wà wàrìsálà ẹni tí aláwo bá ta ní ọrẹ àdìtú àti ìkọ̀kọ̀ yìí ni a mọ̀ sí ànàbíyù ànàbíyù wàrọ̀sùl àrọ̀sùl àrọ̀sùl nípa àlàyé yìí ó túmọ̀ sí pé àwọn Yorùbá ka Odùduwà kún ànábì àti òjíṣẹ́ elédùmarè àbí nígbà tí Odùduwà tó ti túmọ̀ sí ẹni tí aláwo ta ní ọrẹ àdìtú ìkọ̀kọ̀ tó bẹ́ẹ̀ ẹ̀gẹ́ tó fi dá sí pé odù yẹn ó wá di ìwà ẹ̀rí nínú àdìsí kan látọ̀dọ̀ yàwá Aisha rọ̀díyàlá ànì wọ́n béèrè nípa ìwà ànábì ó ní káánà kúlùkùhù alukur'an kana kulukuhu alukur'an iwa ànábì alukur'an ni ó túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ àwọn àdìtú tí aláwò fún fun wa Muhammad sallallahu alaihi wasallam o po to bẹ́ẹ̀ to fi gasi wipe o di iwa anabi o di ise re o di asa re. so yoruba naa wa ni oro ti won lo fun fún ẹni imisi ìmísí to ba di iwa re. tó di ìṣe rẹ̀ tó di àṣà rẹ̀ ó ní Yorùbá ń pè ní wa. now ibi tí ọ̀rọ̀ ti wá pakasọ ni pé ó túmọ̀ sí wípé Yorùbá ka ẹni tí wọ́n ń pè ní wa wọ́n kà á kún ìránṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ànábì Ọlọ́run ìbéèrè ni pé ìhà wo làwa mùsùlùmí la fẹ́ kọ sí yẹn ìhàwó ní àwa mùsùlùmí la fẹ́ kọ sí ìyẹn àwa mùsùlùmí kò ní gbàgbọ́ nínú wà pé ó jẹ́ ànábì tàbí ó jẹ́ òjíṣẹ́ fún Elédùmarè Allah a ò ní gbà nítorí ìdí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìdí àkọ́kọ́ ìdí àkọ́kọ́ ni pé abọ̀rìṣà ẹlẹ́bọ ni arákùnrin tí wọ́n ń pè ní Odùduwà ní ilẹ̀ Yorùbá kò sì sí ànábì tàbí òjíṣẹ́ tí Allah ó fi ìbọ̀rìṣà rán níṣẹ́ òun rèé ìyún Odùduwà tilẹ̀ Yorùbá abọ̀rìṣà ni ẹlẹ́bọ ni a sì sọ pé ìtumọ̀ Odùduwà nẹ́ńtọ́lọ́ ń fún ní ìmísí ìmísí nùbúwà ìmísí rìsálà fún wípé Odùduwà ti ilẹ̀ Yorùbá ó jẹ́ abọ̀rìṣà ó jẹ́ ẹlẹ́bọ kò lè jẹ́ ànẹ́bí ọlọ́run kò jẹ́ ànẹ́bí ọlọ́run Allah ò fìgbà kankan rí rán abọ̀rìṣà níṣẹ́ rí sílé ayé ẹ̀rí mi rèé súra anahal Quran 16 ayat 36 Allah sọ pé wàlàkọ́dé bàáfínà fi kúlì ummatin rọ̀ṣúlá àní ìbúdù lọ́ha wáṣítẹ́nìbù tọ́ọ̀gùt wàlàkọ́dé bàáfínà fi kúlì ummatin rọ̀ṣúlá dájúdájú a ti gbé òjíṣẹ́ dìde nínú ìjọ kọ̀ọ̀kan láti jíṣẹ́ pé àní ìbúdù lọ́ha ẹjọ́sìn fún Allah wàṣítẹ́nìbù tọ́ọ̀gùt kí ẹ sì jìnnà sí àwọn òrìṣà ìbàjẹ́ pé Odùduwà tilẹ̀ Yorùbá ó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ ránṣẹ́ gẹ́gẹ́ bí Yorùbá ṣe ń pè orúkọ rẹ̀ pé Odùduwà kò ní jẹ́ ẹlẹ́bọ kò ní jẹ́ abọ̀rìṣà fún wípé ó ti wá jẹ́ ẹlẹ́bọ ó jẹ́ abọ̀rìṣà kò ní sí nínú àwọn òjíṣẹ́ tí ọlọ́run rán wá sí ilé ayé ìdí kejì ni pé ìkọ̀ọ̀kan àwọn ànábì àti òjíṣẹ́ aláwò ló jẹ́ ẹlẹ́sìn Islam mùsùlùmí sì ni gbogbo wọn káfàtà yálà ànábì Musa tàbí ànábì Isa ọmọ Mariam kí àlàáfíà aláwò máa bá wọn gbogbo wọn ìkọ̀ọ̀kan wọn ìsìláàmù ni ẹ̀sìn wọn mùsùlùmí ni wọ́n kí ni ẹ̀sìn Odùduwà ilẹ̀ Yorùbá ìbọ̀rìṣà ni ẹbọ ni ẹ̀rí pé gbogbo àwọn ànábì Ọlọ́run ẹlẹ́sìn ìsìláàmù ni wọ́n mùsùlùmí ni wọ́n ó wà nínú súra àlìbákọ́rà Quran two ayah one thirty two níbi tí Allah ti sọ pé. wawa sọọ bi ha ibrohim banning waya akuub ya banning ya inalọha istaọf alakomodin falasemutuna ilhawa ntụ muslim ntụma anabi ibrohim si pa laa se fun awon omo re anabi ya akuubu na sebe ikinikeji sọpe eyin omo mi. dájúdájú aláwo yan ẹ̀sìn náà fún yín islam nítorí náà ẹ ò gbọ́dọ̀ kú àyàfi kí ẹ jẹ́ mùsùlùmí àwọn àyà míì tún wà rẹ́gẹ́dẹ́ o mo kàn mú wá nítorí àdéhùn tí mo ṣe pé ṣókíṣókí ni mo fẹ́ sọ ọ̀rọ̀ náà báwo wá ni Odùduwà ṣe lè jẹ́ ànábì tàbí òjíṣẹ́ nígbà tí kìí ṣe ẹlẹ́sìn Islam ṣe bí abọ̀rìṣà ni Odùduwà ilẹ̀ Yorùbá ìdí kẹta ìdí kẹta ni pé ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún sẹ́yìn ni ànábì ti wá sílé ayé fourteen century ago ọgọ́rùn-ún mẹ́rìnlá ọgọ́rùn-ún ní ọ̀nà mẹ́rìnlá ọdún sẹ́yìn ni ànábì ti wá sílé ayé ok la fi wà ní fourteen thirty three báyìí ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún ó ti lé thirty three years ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún sẹ́yìn ni Odùduwà sì ti wá sílé ayé twelve century ago ìyẹn túmọ̀ sí pé lẹ́yìn ìgbédìde ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni. Odùduwà wá sí ilé ayé tọ́nà bá wá rí bẹ́ẹ̀ ànábì wa Muhammad òun sì ní òpin gbogbo àwọn ànábì àti òjíṣẹ́ tí aláwòrán níṣẹ́ so fún wípé Odùduwà ilẹ̀ Yorùbá ó wálé ayé lẹ́yìn ìgbà tí ànábì ti jẹ́ṣẹ́ pé tán tánàbì sì jẹ́ òpin fún àwọn ànábì Ọlọ́run àti àwọn òbíṣẹ́ Ọlọ́run Odùduwà ilẹ̀ Yorùbá wọn ìbá kò bá túmọ̀ sí ẹni tí Ọlọ́run fún ní wáàyí ẹni tọ́lọ́run rán níṣẹ́ orúkọ rẹ̀ ìbá túmọ̀ síbẹ̀ ìrọlọ́já sí torí pé kò ní í sí ẹnì kankan mọ́ tó máa gba wáàyí tó máa gba wáàyí mímọ́ látọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. èyí wà ní ìbámu sí súra al-ahzab quran 33 aya 40 allah subhanahu wa ta'ala sọ pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khatama nabiyyin wa kana allahu bikulli shay'in aliman anabi muhammad sallallahu alaihi wasallam kì í ṣe bàbá ẹnìkankan nínú àwọn ọkùnrin yín ṣùgbọ́n ó jẹ́ òjíṣẹ́ àlọ́ àti òpin àwọn ànẹ́bì ó jẹ́ òjíṣẹ́ àlọ́ àti òpin àwọn ànẹ́bì. Allah sì ń jẹ́ onímọ̀ nípa gbogbo nǹkan Allah sì mọ̀ wípé kò ní sí ànábì mí ìmọ̀lẹ́yìn rẹ̀ kò ní sí òjíṣẹ́ mí ìmọ̀lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èèwá ti rí tí sọ pé ẹnìkan jẹ́ Odùduwà ẹni tí ọlọ́run fún ní ìmọ̀ ìkọ̀kọ̀ tọ́lọ́run fi ìmọ̀ ìkọ̀kọ̀ nítorí náà Odùduwà ilẹ̀ Yorùbá kò sí nínú àwọn ànábì àti òjíṣẹ́ Allah nítorí pé ẹlẹ́bọ ni. tọ́ ọ̀rọ̀ kan mọfọ́lọ́jì ọlọ́run àti ọlọ́hun mọfọ́lọ́jì ọlọ́run àti ọlọ́hun ẹ jẹ́ kí a wo M'a mọ́fọ́lọ́jì rẹ̀ tí a bá sọ pé ọlọ́run mọ́fọ́lọ́jì rẹ̀ ni oní àròpọ̀ mọ́ ọ̀run ó di ọlọ́run oní àròpọ̀ mọ́ ọ̀run ó wá di ọlọ́run ìyẹn máa túmọ̀ sí ẹni tí ó ní ọ̀run ẹni tí ó dá ọ̀run tí a bá sọ pé ọlọ́run ọlọ́run ìyẹn túmọ̀ sí oní mọ́fọ́lọ́jì rẹ̀ nìyí o oní aròpọ̀ mọ́ ọ̀hún oní aròpọ̀ mọ́ ọ̀hún ó wá di ọlọ́hun ọlọ́hun ìyẹn máa túmọ̀ sí ẹni tí ó ń ṣe nǹkan ní ọ̀hún tó ń ṣe nǹkan ní ọ̀hún ẹni tí ó ń ṣe nǹkan ní èèwọ̀ okay so oní àti ọ̀run ó jẹ́ ọlọ́run oní àti ọ̀hun òun jẹ́ ọlọ́run ní ti ọlọ́run ẹni tí ó ní ọ̀run ní ti ọlọ́run ẹni tí ó ní ọ̀hun ẹni pé ẹni tó ń ṣe nǹkan ní èèwọ̀ okay àwọn yorùbá wọ́n ń pe Allah ní ọlọ́run oní àti ọ̀run yorùbá wọ́n ń pe Allah ní ọlọ́run àwa mùsùlùmí ilẹ̀ yorùbá sì ń pe a sì ń pe Allah ní ọlọ́run dípò ọlọ́run méjèèjì kò sì tako ìgbàgbọ́ islam yálà a pè Allah ní ọlọ́run tàbí a pè ní ọlọ́hun méjèèjì kò tako ìgbàgbọ́ Islam nítorí pé ọlọ́run ó túmọ̀ sí Rabbus Samawat Rabbus Samawat Rabbus Samawat ọlọ́run ó sì túmọ̀ sí alẹ́bí harama alẹ́bí aramashirk ẹni tí ó ṣe ìbọ̀rìṣà ní èèwọ̀ ẹni tí ó ṣe ìbọ̀rìṣà ní èèwọ̀ ni ìtumọ̀ ọlọ́run ìgbàkígbà tí a bá dárúkọ ọlọ́run tàbí ọlọ́run a gbọ́ ọ yé pé <clears throat> a gbọ́ ọ yé pé Allah ni ẹni tí a gbà lérò nínú ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ gbọ́yé pé bí a bá sọ pé olódùmarè tàbí elédùmarè tàbí èdùmarè a kò fi ròyìn ẹ̀dá kan bí kò ṣe Allah àníṣẹ́ mùsùlùmí lè pe Allah ní ọlọ́run tàbí ọlọ́run tàbí elédùmarè gẹ́gẹ́ bí a ṣe lè pe àlọ́ ní àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀rùn aláforíjìn kò sí ọ̀ràn kan kò sí ọ̀ràn kan nínú ìwọ̀nyí àfi ní ọ̀dọ̀ ẹni tí ó bá lérò pé kò sí èdè yorùbá kankan tí a lè fi túmọ̀ àwọn orúkọ àti ìròyìn Allah láti inú èdè lárúbáwá sínú èdè yorùbá ìyẹn sì rí bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ni kò kọ́ ni kò gbọ́ ìjìnlẹ̀ èdè abínibí wọn à bọ̀ sí bọ́ sí gírámà èdè yorùbá. so tí ẹnìkan bá wá sọ wípé ẹ a lè pe Allah ní ọlọ́run tàbí ọlọ́run tàbí elédùmarè kò wulẹ̀ mọ èdè yorùbá à ń bọ̀ sí bọ̀ sí pé yóò mọ gírámà tó jẹ́ pé nínú gírámà yìí òun ni yóò ti kọ́ ohun tó ń pè ní mọ́fọ́lọ́jì èdè yorùbá. àkọlé ọ̀rọ̀ mi mọfọ́lọ́jì orúkọ ńlá náà Allah mọfọ́lọ́jì orúkọ ńlá náà Allah àti ìtumọ̀ rẹ̀ ní àkọ́kọ́ àwọn Islam àwọn onímọ̀ Islam wọ́n yapa lórí ìṣẹ̀dá orúkọ ńlá náà Allah láàfin lárúbáwá láfùdùlì jàdáàlà eh, orúkọ ńlá náà Allah igun kan sọ pé orúkọ ńlá náà jẹ́ ọ̀rọ̀ orúkọ tí wọn kò ṣẹ̀dá láti ara ọ̀rọ̀ ìṣe nítorí náà igun yìí gbà pé ọ̀rọ̀ àìṣẹ̀dá ni orúkọ ńlá náà Allah eh, mi ò fẹ́ wà mọ́ technical kó lè yé wa dáadáa ta a bá sọ pé ilé ta a tún sọ pé ìwé ọ̀rọ̀ tá pè yẹn ilé ọ̀rọ̀ àìṣẹ̀dá ni a lè a lè a lè pín sí ìsọ̀rí mọ́fíìmù kankan yálà mọ́fíìmù afarahẹ́ tàbí mọ́fíìmù adádúró àlékún sí i so ilé ó jẹ́ ọ̀rọ̀ àìṣẹ̀dá ìwé òun náà jẹ́ ọ̀rọ̀ àìṣẹ̀dá ó ti yé wa igi òun náà jẹ́ ọ̀rọ̀ àìṣẹ̀dá ilẹ̀ òun náà jẹ́ ọ̀rọ̀ àìṣẹ̀dá tó tá a bá sọ pé ọ̀rọ̀ kan jẹ́ ọ̀rọ̀ àìṣẹ̀dá kẹ́límọ́tún já mi dá ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí o a tírèsì ẹ̀ a lè dá padà sí pé ibi tó ti wárè nínú ọ̀rọ̀ ṣe so bẹ́ẹ̀ náà ni igun kan nínú àwọn àfa àgbà yìí pé láfùdùrì jàlálà Allah kò ṣeé dá padà ká sọ pé ọ̀rọ̀ ìṣe báyìí ibẹ̀ ni wọ́n ti wá fa ọ̀rọ̀ orúkọ jáde sẹ́mọ̀ pé nínú ọ̀rọ̀ ìṣe àti ọ̀rọ̀ orúkọ ìbátan wọn náà ni pé a lè sọ pé ọ̀rọ̀ orúkọ kan o ó wá láti ibi ọ̀rọ̀ ìṣe tàbí ọ̀rọ̀ ìṣe kan o ó wá láti ibi ọ̀rọ̀ orúkọ ok so àwọn àfáà kan nínú àwọn àfáà ẹ̀sìn wọ́n ní lábùdùlì jàlálà Allah ó jẹ́ ọ̀rọ̀ àìṣẹ̀dá tẹ́nìkan kò lè yọ ọ̀bẹ tì ok tẹ́nìkan kò lè yọ ọ̀bẹ òfin èdè tàbí ìlànà èdè It is Alô, Alô, Igun kan nìyẹn